الحمد لله رب العالمين الحمد لله الذي أنعم على عباده بنعم كثيرة منها نعمة الهداية قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم كذلك كنتم من قبل فمن الله عليكم يعني كنت دلالا فمن الله عليكم بالهداية أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القاهر للأنصار يا معشر الأنصار ألم أجدكم دلالا فهداكم الله بي صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الهداية أعظم نعمة أنعم الله على الإنسان فهي أعظم من نعمة المال ونعمة الملك ونعمة الجاه ونعمة الحياة نعمة تعد هبة من الله سبحانه فالهداية لا يمتلكها نبي مرسل ولا ملك مقرب عجز خيرة خلق الله من أنبيائه ورسله أن يرسلوها إلى بعض أبنائهم وأزواجهم وآبائهم وأحمامهم ووفقت إليها أنت المسكين أيها العبد المسلم بالتوفيق من الله سبحانه ونلدها برحمة من الله جل قدرته فحافظ عليها بالدعاء بالثبات عباد الله لم يستطع نبي الله نوح عليه الصلاة والسلام أن يهدي ابنه إلى الإيمان وإلى التوحيد ولم يستطع أن يجلب الهداية لزوجته فأصبحت لأهل الكفر مع زوجة لوط عليه السلام ولم يستطع خليل الرحمن إبراهيم أن يهدي والده إلى التوحيد وإلى الحق وإلى الهداية ولم يستطع لمصطفى المختار أن يهدي عمه للإسلام عباد الله اعلموا أن هداية التوفيق للإسلام والإيمان من الله جل وعلا وهداية الدلالة دلالة والإرشاد من الأنبياء والرسل والدهاة إلى الله على بصيرة فالعبد لو لخيار وحسابه على الله فإما تقي إلى الجنة أو شقي إلى النار قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم فمن شاء فليؤمن ومن شاء فليكفر أدعوك فمولون أبا أبا دبوري ọba aláàánú ọba oníkẹ̀ẹ́ ọba olùtọ́ ẹ̀dá ọba títí máa ń sin ẹ̀dá lọ́nà méjèèjì ọwọ́ ọlọ́run ọba lọ́wà ọpẹ́ ni fún ọba tó jẹ́ kí àwọ́ wà nínú ẹni tó kìí ṣe làákàyè wa bẹ́ẹ̀ ni ọba lórí ìdẹ̀ra èyí tó pélé wa torí ìdẹ̀ra rẹ̀ pọ̀ èyí tó ga jù nínú àwọn ìdẹ̀ra rẹ̀ òun náà ni ní ìmọ̀tẹ̀lẹ̀ ìdáyà ìdẹ̀ra tọ́sọ́nà tó ṣe wá ní mùsùlùmí tó jẹ́ adákàmà tó jẹ́ adóhun mọ̀ tá a sì ń jọ́sìn pẹ̀lú bágbára ti mọ̀ abẹ̀rẹ̀ kọjọ́ ọkọjàre tẹ́ ẹ bá ń wo àwọn tí ó mọ̀nà tẹ́ rí wọn tó jẹ pé wọ́n dùn wò àwọn náà wọṣọ bíi tiyín wọ́n lórí ti, tiyín bẹ́ẹ̀ wọ́n lápá bíi tiyín ṣùgbọ́n lọ́wọ́ ọ̀fọ̀nà mọ̀ wọ́n lẹ́yìn ní ọ̀bá ṣe rínú ọlọ́wọ́ ọba lọ́sàánú yìí ìtumọ̀ ayà yìí náà ní pé kó ń tún dò lẹ́ẹ̀rẹ́ ẹ̀yìn náà jẹ́ni tó sọnù tẹ́lẹ̀ fàmọ́nà lọ àdékúnbílì ìdáyà

wọ́n ní pé rasuluhu aman ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ náà ló tó ṣe yára ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ náà ló tó ṣe yára wa Muhammad sallallahu pé yá máa ṣáwẹ́lẹ̀ ansọ̀ mo pè ẹ̀yin tẹ́ jẹ́ ará ìlú Mọ̀dínà alámọ̀ sí tẹ́lẹ̀

ẹ̀jẹ́ alọ́mọ àmàdájú wípé ohun tá ń pè ní ìtọ́sọ́nà ìdẹ̀ra tó tóbi ni o kò sí dẹ̀ra tó tó nínú dẹ̀ra tọ́lọ̀ ọba ń jogún fún ẹ̀dá ìdẹ̀ra fọ́lọ́n ṣe wá ní mùsùlùmí kìí sọgbọ́n wà kìí sòye wà kìí ṣe bá ṣe ni lèyìn fún máa ń ni gbogbo àwọn pòfẹ́sọ̀ láti rẹni tí ó sì ẹ̀sìn ní ìlàíláì ṣùgbọ́n bí wọ́n ṣe jẹ́ ọ̀jọ̀gbọ́n tó tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé tó ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ tí ò rí ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run kàkà kó rí ìtọ́sọ́nà yìí ìṣe ló tún mú jì í sínú ẹ̀sìn ọlọ́run ẹ máa wá rí àwọn ọ̀jọ̀gbọ́n ẹ máa rí àwọn ọ̀mọ̀wé táwọn ní ọwà ní chọ́ọ̀chì nísìn táwọn ní wọ́n máa mérí tí wọ́n máa jù ká tí wọ́n máa jù dí ẹni ọlọ́run yọ́ máa rí wọn lẹ́nu tó ṣe pé ah Allahu akbar Allahu akbar kabira ọlọ́run bá bá tóbi o ọlọ́run bá tó pé máa ń fi ẹ̀dá mọ́nà kìí ṣe owó láfíra bẹ́ẹ̀ kìí sì ṣe ẹ̀yìn láfíra torí pé òun tá ń pè ní ìtọ́sọ́nà lórí ọmọ ẹ̀dá ó ju dúkìá lọ gbogbo dúkìá yòówù tí ẹ bá ní lórílẹ̀ ayé téèyàn bí ti rí ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run bá kó jẹ́ mùsùlùmí fàǹtí lásán lọ́jọ́ sí fún ọ̀bá sì máa wulẹ̀ wáyé ọfẹ́ ẹ̀sán jù torí pé ohun tá ń pè ní Islam ó borí ohun tá ń pè ní dúkìá ohun tá ń pè ní Islam tí àbá ṣe kò ń gẹ́ ó borí ohun tá ń pè ní ọlá ohun tá ń pè ní Islam tọ́lọ́wọ́n bá ní kéyàn ṣe kò ń gẹ́rẹ̀ ó borí ohun tá ń pè ní kéyàn ní ohun tá ń pè ní Islam ó borí gbogbo ohun tí ń bẹ ayé yìí torí pé ìdẹ̀ra kan tó ṣe pé ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ní máa ń jogún rẹ̀ bá wù ú ọlọ́run bá ní pé yá ẹni tọ́lọ́run bá bá fi mọ̀nà òun ni ó jẹ́ ẹni tó mọ̀nà látọ̀dọ̀ ọ̀dọ̀ ẹni ọlọ́run bá sì lọ́nà ọ̀sẹ́ta kan tó lè fi wẹ́ ni bẹ́ẹ̀ mọ̀nà láíláí ìtọ́sọ́nà kọ̀sẹ́nìkan tó ní kápá rẹ̀ kódà kọ̀sánẹ́bì kan tó náà bá fi ìtọ́sọ́nà tàùfíìk ìsekò ń gẹ́ kéèyàn sí ọlọ́run òfisọ́wọ́ kan bẹ́ẹ̀ ni òfisọ́wọ́ òjíṣẹ́ kan bẹ́ẹ̀ ni òfisọ́wọ́ màláìkà kan bẹ́ẹ̀ ni òfin sọ́wọ́ alásùnmọ́ kankan bó ti wùlẹ̀ òkùnmọ́ pẹ̀lú gbogbo àwọn ẹni ẹ̀sà lórílẹ̀ nínú àwọn ànẹ́bí ọlọ́run nínú àwọn òjíṣẹ́ ọlọ́run iná ẹ̀ ni wọ́n kágara ìtọ́sọ́nà yìí látara pé kò fi sọ́wọ́ wọn wọ́n kágara rẹ̀ ẹni tí ń wa lórí ọmọ rẹ̀ kò sí kòńgẹ́ nínú àwọn ànẹ́bí ọlọ́run ọwọ́ ìtọ́sọ́nà ẹni tó wọ́ ìtọ́sọ́nà títí lórí aya ọmarí ẹni tó wọ́ ìtọ́sọ́nà lórí o bàbá rẹ̀ orí o bẹ́ẹ̀ lára ẹni tó wọ́ ìtọ́sọ́nà lórí ẹ̀gbọ́n bá bẹ́ẹ̀ ọlọ́run bó fi ṣe kòńgẹ́ ọlọ́run wá fi ìtọ́sọ́nà ọ̀hún ọ wá fi ṣe kòńgẹ́ ẹ̀wọ́ ìwọ ẹrúsìn ọlọ́run ìwọ tó ṣe pé ta ló mú polo rẹ ṣùgbọ́n ọlọ́run bá fi ọ́ ṣe kòńgẹ́ pé mo rí Islam ṣùgbọ́n Islam ọ̀hún ló ń sí báṣubáṣu yìí ìsìláàmù ọ̀hún òun ló ń ṣe ló ń ṣe rẹ́hùn rẹ̀hùn yìí ìsìláàmù ọ̀hún òun lọ pàtàkì yìí tọ́lọ́wọ́n bọ́ba lẹ́kẹ́ọ́lá tó fi ṣe ọṣẹ kò gẹ̀ ìsìláàmù náà èyí tí àwọn ànẹ́bí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n pàdánù rẹ̀ lórí àwọn ọmọ wọn wọ́n pàdánù rẹ̀ lórí àwọn ìyàwó wọn kò ń gẹ̀ ìsìláàmù náà àánú ni látọ̀dọ̀ ọlọ́run tọba wa débẹ̀ sọ àwà sọ ihun tá ń pè ní ìtọ́sọ́nà báyìí sọ àwà ní sọ báyìí pẹ̀lú àdúrà ìdúróṣinṣin nínú Islam náà àwátá jẹ́rùsàn ọlọ́run Ànábì wa Nuhu alayhi títí rẹ̀ orí nígbà tí omi tó fánù fẹ́ kó gbọ́ àwọn tó fẹ́ wọn sí lọ́run tó fẹ́ kó wọn lọ ah ó tú àṣírí fún ọmọ ẹ̀ lórí ọmọ mi ẹni yóò tọ́wọ́ wọn náà fojú omi yìí nìkan ní ọ̀là lónìí ẹni tí òbí ti wọn náà fojú omi yìí wọn iná o yọpa bínú ọlọ́run ọba lọ́ni àṣírí ìdánwò ló tú fọ́mọ rẹ̀ ṣùgbọ́n pàtà bẹ́ẹ̀ nígbà tí ò sí tọ́sọ́nà ìtọ́lọ́run ọba jogún fọ́mọ yìí báyìí yóò wù pé omi òun ọ̀pọ̀ tó orí òkè tó wà lọ́ọ̀tán yẹn orí rẹ̀ ní ìsànà omi ò lè débẹ̀ ah núwò sọ fún pé rẹ ọmọ mi kò sí bùsásí lọ́jọ́ òní kò sí bùsásí kankan lọ́jọ́ òní àfẹni tọ́nà bàbá fẹ́ ṣàánú ní ká iná ìdókùn ẹni ọba wọnà ọkọ̀ ojú omi nìkan ní ọlá o ṣùgbọ́n kàkà ọmọ ìyọ́ gbọ́ nígbàtà kọ́ ọlẹ̀ ti kò lórí ẹ̀ pé kò ní mọ̀ ní ọlọ́run ọgbà omi tó fánù lọ bẹ́ẹ̀ náà ni ànábì wa Nuhu alayhi salatu kìí ṣe lórí ọmọ nìkan ń bẹ lórí àwọn ìyàwó rẹ̀ náà tó ṣe kó gbìyànjú títí rẹ̀ yọ ọmọ ni ọlọ́run gbogbo ogun bá ṣe ń sọ pé káwọn èèyàn fún lòun lọ sọ fáwọn èèyàn pé ẹ má wèrè ni ẹ má dáa lóhun orí rẹ̀ ti yí ni ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Nuhu alayhi salatu wassalam ó wá tọ́sọ́nà lórí ìyàwó rẹ̀ yìí nínú àwọn ìyàwó ẹ̀ ṣùgbọ́n wọn bá jẹ́ oyé wa pé ẹ̀pà òkúrò ọ̀kílẹ̀ dẹ̀kúlẹ̀ náà máa àdàkìlì ohun táwọn ọlọ́run bá sọ ni pé gbogbo ohun àwọn méjèèjì ni wọ́n jọ wọ ní ọlọ́run yàwó ànábì wa Nuh yàwó ànábì wa Lut sẹ́nu wọn dáńtọ́ ni ṣé wọn mọ́ wà sí ṣe ni ṣé wọn mọ́ gbọ́tán lè fi báyàwó wọn sọ̀rọ̀ tó fi mọ̀ ní ọlọ́wọ́n bá ní ànítọ́sọ́ ní kan bẹ́ẹ̀ ni òsí lọ́wọ́ òjíṣẹ́ kan ọlọ́wọ́n bó fi sọ́wọ́ ẹni kẹta bí èsì pé lọ́wọ́ rẹ̀ nìkan ìní àlọ́wà ọfà táwọn ànábì yìí ti di méje òun yaya mẹ́fà ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn náà àkọọ́lẹ̀ húkó lórí àwọn ìyàwó wọn tẹ́lẹ̀ ìbá tún jì ànábì wa Ibrahim aleyhisalatu salam bẹ́ẹ̀ náà lòun náà kọ̀lílò rahman ayọ́ ọlọ́run olólùfẹ́ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ débi ó ṣe é ní alì mustapha ó ṣe é pẹ̀lú bẹ́ẹ̀ náà gbogbo ọ̀nà ló wá kí bàbá òun fi mọ̀ ní ọlọ́run ó pe bàbá rẹ̀ lówùrọ̀ ó pè é nírọ̀lẹ́ ó pè é lásàálẹ́ bàbá rẹ̀ ọmọ mọ̀ ní ọlọ́run kàkà tí bàbá rẹ̀ tún fi mọ̀ ní ọlọ́run ní tí bàbá rẹ̀ sọ fún náà ni pé láàrùjù máa nà máa jù ọ lókò pa máa rí ọ pé mo jẹ́ nìkan tó láàrin wọn àtọlọ́run ìtúnpẹ̀ lọ́wọ́ ọba láàárọ̀ lọ́sàn lálẹ́ tọ́lọ́wọ́ tọ́ bàbá ìsọ́nà ìtànpẹ̀ ní azara ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ẹ̀kú kò lórí tiẹ̀ náà bàbá yìí kú máa ń tàgà fẹ́rọ̀ ó kúkú kẹfẹ́rí ni ó Ànábì wa Ibrahim alayhi salatu wassalam sáà lóhun ní ọmọ wà síṣẹ́ ni ni ṣùgbọ́n gbà tí àkọọ́lẹ̀ ẹbú kó lórí bábẹ́ bàbá rẹ̀ mọ̀ ní ọlọ́run bẹ́ẹ̀ wá ní ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó sọ ọlọ́run bá ṣe gudugudu méje òun yaya mẹ́fà lórí ẹ̀gbọ́n bábẹ́ pípò ní bàbá yóò ṣe mọ̀ ní ọlọ́run sí dá gbogbo ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó dé bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di àsìkò tí bàbá yìí ń pọ̀ kàkà kú lọ́wọ́ ó ń sọ́lọ́wọ́n bá ní kó wọ́n gbìyànjú bágbára òun ṣe máa pé àáyà ẹ́n ó láhìláhà ilọ́lá rẹ̀ ẹ̀gbọ́n bàbá mi sọ gbólóhùn láhìláhà ilọ́lá kalimatun uhaju bika indallah gbólóhùn kẹni Abu Talib tọ́jẹ́gbọ̀n bàbá Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà fẹ́ sọ kíá kí ọgbà ìsìláàmù náà ṣùgbọ́n gbà tí àkọọ́lẹ̀ búkò lórí tiẹ̀ náà ó jẹ́ nìkan tó sì pé mọ́ta kàfíràn àwọn tá a jẹ́ òsàn ọlọ́run eléyìí ni ó jẹ́ yíwa ìtọ́sọ́nà kéèyàn ó ṣe kò islam kéèyàn ṣe kò ń gẹ ìgbàgbọ́ òdodo kọmàtí lọ́wọ́ ẹni kẹ́kà ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ o ìhun tí àwọn ànẹ́bí ọlọ́run ni ìhun tí àwọn òjíṣẹ́ ni òun náà ni pé bóò ni wọ́n ṣe máa sọ kí lọ́lọ́run ọba wí wọ́n máa ọkà àwọn du'atu ila Allahi ala basira àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ma yàtọ̀ táwọn aláìmọ̀kẹ́ láwùjọ àwọn náà ń ṣe gbìyànjú gbogbo gbìyànjú wọn náà lórí agbọ́nrin àwọn àdẹ́bí ọlọ́run bá náà ni ìgbìyànjú táwọn náà ní rẹ̀ ó fàlẹ̀ abdullahulẹ̀ kọ̀yà ẹrú ọlọ́run bá lónìí kọ́ sẹ́sà òun ni ó wà sẹ́sà fún rẹ̀ èsì pàápàá àfẹ́ ní ó ní fún sí òun ni ó sẹ́sà fún rẹ̀ ìṣirò rẹ̀ wá dọ̀dọ̀ ọlọ́run ọba inú kọ́ sẹ́sà láti rí payọ ọlọ́run ọba ó sì wà lù jẹ́ nẹ̀ nírọ̀rùn tàbí fún rẹ̀ náà ni ó sẹ́sà láti sórí ibú wájú ọlọ́run ọba ọfà tọ́lọ̀bọba lè kí ọlọ́pọ̀ pé fà máa ń ṣá àfàlì yóò mẹ́rin wà máa ṣá àfàlì yẹ́kọ̀ọ́ ẹni ọba wù ọgbọ̀ lọ́wọ́ bá gbọ́ ẹni ọba sí wù ọsá ìgbàgbọ́ inú nǹkan fọ́ ara rẹ̀ tẹ́ra rẹ̀ tàbí wa Muhammad sallallahu alaihi wasallam yahdi iman tọ́yìn wọ̀lọ́hù yáàdì ọlọ́ọ̀bá náà sí máa mú ìtọ́sọ́nà wá ọ̀lákínà ìdáyàtò rọ̀sọ́l ṣùgbọ́n èyí ọba dáadáa ń lọ́ba ń lọ́lọ́ba gbé fún Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó jáwọn olùmọ̀ tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run wà á mọ hidayatullah subhanahu wa ta'ala allati la yamlikuha illa hu hidayatut tawfiq lil haqq wa fathul qalbi lahu wa inshirahu sadri lahu wal iqbalu alayhi wa ittiba'u al haqq ṣùgbọ́n ìtọ́sọ́nà kéèyàn ṣe kò ń gẹ́ òdodo tàbí fọ́lọ́wọ́ bó ṣe payá

kìí sọwọ́ rẹ̀ nìtọ́sọ́nà àwọn èèyàn wà kìí sọwọ́ rẹ̀ nìtọ́sọ́nà àwọn èèyàn wà lákín náà lọ àyà àti ìmọ̀lẹ̀ṣá ọlọ́run bá ní máa ń tọ́ ẹni tó bá wù ní máa ń tọ́ sọ́nà nínú ọ̀rọ̀ mi ọlọ́run bá sọ pé nàkàlà tàdí man ahbabti eré ànábì ó lè fẹ́ náà bá wù ọ̀yẹ̀ fi mọ́ ni àwọn ta jẹ́ òsìn ọlọ́run eléyìí lọ́wọ́ jẹ́ pé kò gbọ́dọ̀ yà wá lẹ́nu ta bá ń rí nínú àwọn tó yẹ pé wọ́n kéwú láwùjọ yìí ṣùgbọ́n ìṣe ni wọ́n ń ṣe ohun tó takò wọ́n ké ní òfin lè yàwá lẹ́nu tàbá rẹ̀ tó yẹ pé mùsùlùmí náà láwùjọ yìí tó ṣe kóhun náà gba ṣọ́ọ̀tì lọ ọgbọ́dọ̀ yàwá lẹ́nu àwọn olódodo lọ́wọ́ náà ni pé wọ́n sì máa sọ ẹni ọlọ́pàá bá fẹ́ ṣàánú yọ ṣàánú ẹni ọlọ́run bá bá ti kọ àkọọ́lẹ̀ lórí ọ̀sẹ́ni kankan tó lọ́wọ́ tọ́wọ́ ọlọ́run ọ̀tá jẹ́ ọ̀sán ọlọ́run ẹjẹ́ ọlọ́mọ pé ìtọ́sọ́nà ìtọ́sọ́nà ọlọ́run ọba ni o òṣìṣì tọ́sọ́nà tọ́sọ́nà ní ọmọ tí padà á lọ ṣe kò gé orí ikú lọ́dọ̀ ọlọ́run anù kìí sàdédé wá ọmọ ìdé ènìyàn náà ṣàìtọ́nù tó rẹ̀ lọ́wọ́ fún ó lè bá sọnù dáadáa ọ̀rẹ́ rẹ̀ ní ó tó rẹ̀ lọ́wọ́ sí wọ́n ọmọ ọ̀yá ni ọdún ní tẹ́lọ yìí ti máa wí láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ní ká lọ sókè báyìí ní ká lọ ní àbísàlẹ̀ báyìí

yóò ṣe kò ń gẹ aládùúgbò ogún tó kó bá ìṣẹ̀ní ayé ẹ̀ tọ́lọ́mbá tó wá fẹ́ lò ní sábàbí kíṣẹ̀ ìtọ́nà orí mú tẹ́yẹ́yẹ́ yọba tó lọ ṣe kò àwọn míì tó tún dé bá lọ́hùn pé ah ìyá lágbájá yìí náà wá bí ah, wọ́n náà wà ilé jẹ́ kí gẹ̀rí kọ́kọ́ mi ọ̀tẹ̀ mi jẹ́ hmm. mo ti wá kódà ń kí ń wá ìwádìí ẹmọ̀ fọ́ra mi ni yọba di pé wọ́n jọ máa pẹ̀rẹ̀ àwọn ara àwọn àdúgbò nínú olóyìí tó ṣe pé àwọn àdúgbò kan ti wá wà tààtì ráwọn chọ́ọ̀chì kọ̀ọ̀kan tí wọ́n kẹ̀dí mú àwọn ọjọ́ fáwọn aboyún àwọn aláboyún àwọn aláboyún sáà máa bọ̀ kágbà àdúrà fún ọgbó lè bímọ nírọ̀rùn wọ́n máa wá pẹ̀ra wọn ibòmíì tó bá ti lé tó bá ti rí fúláàtì nílẹ̀ méjì ọjà pàdé lókè odò àádòdera wa ń bẹ̀ olóyún bíi mẹ́fà olóyún bíi mẹ́ta wọ́n ń lọ́nu dáhìdáhà ìrìnbọn ọwátá jẹ́ òsàn ọlọ́run ìtọ́sọ́nà ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ọ ṣùgbọ́n bó ti wà lọ́dọ̀ ọlọ́run ọba tó ọlọ́run ọba fi sí ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà ká gbìyànjú láti ṣe ìtọ́sọ́nà àtìláláwálé richard ká máa tọ́ka fáwọn èèyàn pé àánú lọ́ńlọ yìí kò sí ìkẹ́kẹ́ tó dé bá ń bẹ ẹkún ni ọ́n padà sùkún kẹ́yìn bẹ́ ní kájọ máa yé wọn tí wọ́n bá gbọ́ lónìí tí wọ́n bá gbọ́ lọ́la ọlọ́run lè ṣàánú wọn lọ́tọ̀la ṣùgbọ́n ká dákẹ́ ká máa wò wọ́n á ah! ó ṣeé ṣe wọ́n padà kọ sábà bí nǹkan ẹ̀mí ìfáwa náà lọ́jọ́ ọ̀la tọ́ra wa náà níyàwó àwa náà lọ́kọ àwa bẹ́ẹ̀ lálẹ́gbọ́n tá a bá tún àwọn taari tí wọ́n kù díẹ̀ káà tó ṣe láwùjọ tiwa talent tó fẹ́ fún àwọn tèèyàn ti wà náà sí ìtọ́sọ́nà bó ti jẹ́ pọ́lọ́wọ́n ọba tó ọlọ́wọ́n ọba ti sọ́dọ̀ àwọn ànẹ́bí ó gbá àwọn ànẹ́bí dìde yẹ́ gbìyànjú ẹ̀ sọ fáwọn èèyàn ọba gbọ́ ó kú oríire owó ẹ̀ẹ́lẹ́m ọlọ́wọ́n sì mẹ́ni jẹ́ náà ọlọ́wọ́n ọba jẹ́ alábòsí ọmọ ìdí ènìyàn lórílẹ̀ ayé tó fi jẹ́ pé wọ́n ní pé ẹni tí ò ní sọnù pàdánù náà ni pé irú ẹni bẹ́ẹ̀ pàdánù sí kọ̀tùmínà mìíràn bí i àzẹ̀wòjẹ́ ọ pàdánù ìfọkàntán tó lágbára látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ lẹ́yìn ìgbà náà ó wá sàbùsí ọba ò ní tí ó sọnù kẹ́ mọ̀ pé àbùsí ló ọba rẹ̀ torí pé ọlọ́run bọ́ba lẹ́gbẹ́ pé fàálẹ̀ àmọ́ ha òjò rọ́há wọ́tẹ́kù wà ha òyìn wọ́n máa sá wà ha adá ẹ̀mí dọ́gbandọ́gba a sì ti mọ ẹ̀mí tẹ́lẹ̀ bá ń ṣe kò kí lẹ́yìn bá sì kù díẹ̀ gbogbo àwọn tó yẹ pé wọ́n ń gbogbo àwọn fitawi ẹ rí pé àyọ́lọ ni ó bẹ̀rẹ̀ ó lè jẹ́ nìkan tó yẹ kó lè má wọ fún rẹ̀ lòun náà máa mọ̀ pé àà ah, òun lòun bá yára òun jẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó tó di pé yóò padà gbé sí gbangba pé mo ti ṣe rí ibú tábàtà báyìí ọkẹ́ ni tó yẹ pé yóò fọ́nà nà mọ́ mi tí ó ti wá di pọ́kẹ́ rí ó ti lé yóò wá ṣe gbé sí gbangba ṣùgbọ́n tí ó bá kọ́ bẹ̀rẹ̀ àyọ́ṣe ni ọmọ àyọ́ṣe àyọ́lọ yọ́ ma yọ́ lọ nígbà tó bá ní bó ti ń yọ́ lọ yọ́wá di pé yóò ti gbogbo débi pé ó yájú ìgbé síta wà yìí ọkọ ẹni tó yẹ pé ọkọ ọ̀nà mọ̀ mímọ́ lójú ọjọ́ pé ó gbọ́ ẹni yóò tó bá sínà òun lẹ́ni àkọ́kọ́ tọ́wọ́kọ́ sàbò ti ara rẹ̀ ẹ̀sìjá lọ́mà wípé gbogbo ohun tá ẹnu ní máa o ìfẹ́ ẹnu òun náà ní máa ń bá wá ọmọ ọmọ ọmọ ànẹ́bí kìí ṣe tí ò ní gbódòdó pébi tó ń lọ ya nù ní ṣùgbọ́n kò ní gbọ́ ẹ máa gbọ́ tí ọ máa sọ pé ọ ń tẹ́ra mi èmi tí mo ṣe kíníkà kíníkà kíníkà ṣùgbọ́n tọ́nà bá fẹ́ ṣàánú ẹlòmíì fi ọmọ ya òun náà jẹ́ nìkan tó gbówó òun mú lọ́jọ́ bá wọn ọba gba lọ

oún tọ̀hún yọ sóhun báyìí lòun bá rí pé ah, ọ̀pẹ́ lẹ́ńgẹ́lẹ́ léyìí kí láwáàdé kọ̀lẹ́rẹ́ létí ni fún ara rẹ̀ lọ́bá rẹ̀ sọ pé à ah, nígbà tí Jésù ti ra òun padà láti gbà náà òun ti wà níbí kí lẹ̀ wà ń ṣe ń bí à àwọn mú àwọn èèyàn àwọn ń gba wọn kò lóko èṣù àwọn mú ọlọ sínú ìgbàlà pọ̀ wá ní gbàlá sí ibi wọ́n ti ń sọ lọ́wọ́ lọ́gbọ́n ní pure water ń kiri bọ̀ pé ẹ ti àti olówó lọ́wọ́ sọ fún ẹni táwọn wí pé ẹ dákun ẹ ra fún wa ẹni wo pé dípò tó wọ́n fẹ́ ra pure water fún ẹfà jẹ́rí àmìnà tí òun ra fún lọ ọmọ ń pa pọ́ọ̀fù bá tó kọjá lọ́ba di pé ẹ̀ẹ̀ra pọ́ọ̀fù fún wa òun tó ra pọ́ọ̀fù owó náà dínkù láti 1200 ó dínkù sí 750 òun sì ń wá pé bóòlù owó ṣe pọ̀ sí ní owó yìí bá ń dínkù ní bá ń dínkù ní bá ń dínkù ibẹ̀ lòun ti wá bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ ẹ̀fà ń jẹ́ ìṣẹ́ àmìnà èyí tí a wá o tẹ̀ o lọ́ba di pé gbogbo ògbà èyí náà tẹ bá fẹ́ fi jésù tẹ bá fẹ́ fi ra ilẹ̀ fún jésù pátá ẹ máa gbà wẹ̀ òun pé ah ọlọ́gbọ̀n ọjọ́ gan bá ń gbà nínú ẹ̀sìn gan òun bẹ lọ́wọ́ bá kóhun tó rí gbà ní ààwẹ̀ lówó fi bẹ̀rẹ̀ eléyìí ó dàbí pé kò sí ọ̀nà kankan gbogbo ọ̀nà ibi ti ẹlòmí ń bẹ tó fi pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ iná lòun fi sì ní ọlọ́run ọba pátápátá ọ̀kan náà ọmọ ìyá wa nílò yìí òun náà ni ń pé tọ́lọ́run fi sàánú òun ṣe bọ́ ní ẹ̀bàdàn ká tó dé bàdàn iná lòun gbọ́ pé ìwòsàn ń bẹ tóun sì ní ọgbẹ́ inú tá ń pè ní ọ́sà ni wọ́n bá ní pé gbogbo ẹni tó bá ní àìsàn kọ́ máa gbé bọ̀ wá òun bá dọ́hùn ìdọ́hùn tó wọ́n báyìí ló di ọwọ́ aago méjì òru ọjọ́ márùn-ún láwọn ó sì lò lọ́ba di pé ẹni ọba jọ́kùnrin tọ́fẹ́sẹ̀ dé obìnrin ni ó bá sọ̀rọ̀ ẹni ọba jóbìnrin tọ́fẹ́sẹ̀ dé ọkùnrin ni ó bá sọ̀rọ̀ wọ́n máa bá ń sọ fún ìdí bí ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú yóò di pé ìbásọ̀rọ̀ yìí níbẹ̀ wọ́n ti di pé wọ́n ti máa sọ àwọn ọ̀rọ̀ àlùpàṣá táwọn ó obìnrin tóun ṣe kóńgẹ́ lẹ́yìn ọgbọ̀n ṣẹ́jú ọba bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àlùpàṣá tóun ọ̀rọ̀ àlùpàṣá yìí ní sọ òun wẹ̀gbẹ́kẹ́ ní àwọn ẹgbẹ́ òun náà rí pé àsìkò ni wọ́n fàsìkò sí ní o ọba ti bá wọn wọ́ra wọn àwọn bá wọ́ra wọn lọ́nà olé àwọn ṣe ohun táwọn ṣe tẹ́jọ́ ìjọ àkọ́kọ́ wọ́n pe alélú làwọn ibọ́ ta padà ó dijọ́ kejì ó dijọ́ kẹta ó dijọ́ ẹlẹ́ẹ̀kẹrin tó fún ọ̀lá táwọn parí tọ́lọ́run fẹ́ sàánú òun yẹnyẹn àsìkò ìgbà táwọn ṣe aburú tó yẹ káwọn ṣe tẹ́yìn iná ẹ̀ lòun rí lèyàwó òun bá pọ́ọ̀lù torí pé òun lòun ṣáàbù fún ni òun lòun lè kó àsìkò tó ń bá lò báyìí ọ́ sàtìkò gbàtẹ́ pé wọ́n kígbe alelúà ló ń gbọ́ lọ́gànjọ́ ìyàwó ló jẹ́ nìkan tí wọ́n bẹ́ẹ̀ ta nídàjí lọ́bẹ̀ẹ́ sí sọ fáwọn fámílì káàkiri tó ọ̀dá alágbájá ó ti di igi ní o sọ́ọ̀tì ní lọ o ẹ pé o ẹgbẹ́ o kọlù yìí lọ́wọ́ apọ̀ wọ́n sáré sí fóun níbo lọ wà ó yà máa bọ̀ wálé níbo lọ wà wọ́n lọ kọ́ọ̀lù lọ́sápọ̀ ibi tọ́lọ́run ti sàánà òun òun wá rí pé àìsàn ọgbẹ́ ẹnu lòun bá lọ òun padà rí pé á ayé dùn jẹ lọ́hùn ayé ń bẹ lọ́hùn èyí tẹ́ jẹ́ ìṣẹ́ ọlọ́hùn àwọn mélòó yìí wá fún wa láti jẹ́ pé ká mọ̀ pé ìtọ́sọ́nì òsì ń bì kẹ́kà ju mẹ́sìn ọlọ́hùn ọba lọ ọlọ́hùn tó bá lè kẹ́ra jẹ́ ó yé wa pé ìnà hudan Allah huwa al-huda ìtọ́sọ́nà ọlọ́run ọba nìkan ìtọ́sọ́nà gbogbo nǹkan yóò ìsìnà lẹ́ẹ̀bà ń bẹ̀ láti wá wa pé gbogbo ògbà yóò tí ẹni ọdún yóò bá ti ń dáyé lọ́bá ètè yàtọ̀ sí ọdún èyí mọ̀ sí ìdílé adíyà gbogbo ẹ̀ pátá ọdún àwọn míì ni jẹ́ òkè sọdún mùsùlùmí tó gbogbo àwọn tí sì ń ṣe pátá àwọn ní ohun ọdún wọn fúnra wọn ni ọ̀sẹ́nìkan tí ò ní sọ pé òun náà lọ́dún ṣùgbọ́n gbogbo ọdún yìí ọlọ́run ọba ò sí rárá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam asàlàyé fún agbẹ́gbà tó dé ìlú Mọ̀dínà wọ́n ń sọdún ṣùgbọ́n tí ọlọ́run bá ní pé ọlọ́run bá ti fi ọdún méjì bá ó ti fi jàrọ ọdún tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tó bá fi sàlàyé gbọ́ tó ara ìlú si o ọlọ́run ẹni ọba wọ wọ ọlọ́run ọba yóò dogun tọ́sọ́nà tó dáa fún yóò dogun ojú ọ̀nà déédéé ó dúró déédéé ọlọ́run bó jogún ẹ̀ fún jẹ́ òsàn ọlọ́run ẹjá lọ́mọ pé gbogbo èèyàn ò lè náà ọgọ́rọ̀ àwọn èèyàn tí ó díẹ̀ làwọn tí ó mọ́nà ṣe bá ní ẹgbọ́ tọ́lọ́n bọba lè kan pé wọ̀lẹ̀ òṣẹ́ Allah laja'alakum ummatan wahida bọ́bá wọlọ́wọ́n ọba ni ọba ṣe wá ní di ọyọ kan ọba ṣe wá ní mùsùlùmí gbogbo wà lára mùsùlùmí ọláfi tọ́lọ́n bá jẹ́ káwọn tẹ́mi àjẹ káwọn ní tó rí tọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run dákun má ṣì wá lọ́nà o ọlọ́run dákun má ṣì wá lọ́nà o ọlọ́run dákun má ṣì wá lọ́nà o ànábì wa Muhammad sallallahu alaihi sọ pé ọlọ́run bọba ní kí a sọ pé yá ibà rí mo pè ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba kullukum ẹwà tọ̀sọ́nà ẹwàdọ́ ìmẹ́ ọlọ́run ìnà ọlọ́run bá ọkọ̀ nà máa yìí gbogbo bá tí wà ń gbórílẹ̀ ayé yìí ìtọ́sọ́nà lẹ́yìn ilé ayé yìí méjì ni méjèèjì náà ìtọ́sọ́nà náà sì alìhìdáyàtú ìlàlì jẹ́nà wà lè hìdáyàtú ìlànà inú kéyàn orí ìtọ́sọ́nà téyàn fi wà lè jẹ́nà ọlọ́run tàbí kéyàn orí ìtọ́sọ́nà téyàn inu sọ́ọ̀tù Yunus ayẹ̀lẹ́ kẹsàn-án ọlọ́run bá ní pé inna amanu wa amilu salihat ẹ̀rọ àwọn tí ọba tọ́ wọn sọ́nà olúwa wọn tọ́ wọn sọ́nà pẹ̀lú wọn jẹ́ káwọn sọ pé ìtọ́sọ́nà taufik òun ló jẹ́ kí sí ìyẹn ni pé ti jẹ́ lórílẹ̀ ayé yóò

ṣùgbọ́n àwọn táwọn ní ọba wọná ìtọ́sọ́nà àwọn ní orí o wà ìdájọ́ tó lè kó fa ìlànà àwọn kèfèrí ní orí ìtọ́sọ́nà tí wọ́n náà àwọn èèyàn bí ẹgbẹ́ wọn ní wọ́n máa pè wọ́n lọ́sàn lóru wọ́n máa dààmú ipé ẹjá tó pọ̀ sí ẹjá a gbọ́dọ̀ fi ẹ̀sìn ilẹ̀ àwọn ní wọ́n máa pèrà wọn wọ́n máa wọ́n jẹ́ nìkan tó pé ló gbóògbà wọ́n a máa sọ mọ́ báyìí pé ó ṣòro ìdàdí ilẹ̀ zọ́lámù ẹkún ọjọ́ àwọn tó ikú wọn sábòsí wà zíwájá hùn àwọn nìkan fẹ́lẹ́ kọjọ́ ẹkún ọjọ́ tìyàwó tìyàwó wọn ni ó wọ́n máa kánú yàbòdó nẹ̀mí tó nílẹ̀ àti ohun tí wọ́n ń jọ́sìn fún àtàwọn

wọ́n padà rí tọ́sọ́nà àti wọ̀nà ọlọ́run ọlọ́dàkùnmájà wọ̀nà rẹ̀ o ọlọ́dàkùnmájà sí wọlé ní àlùjẹ́nà lálá ọlọ́ọ̀lá kù wọ́tá الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba àṣìkẹ́sìkẹ́ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kí àṣìkẹ́ ìkọlọ̀ bá ara ilé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tí ó fi di ọjọ́ ẹ̀san àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ẹ má jẹ́ ayẹ̀ kágbó lẹ́ni tó ṣe pa gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́run lórí ìtọ́sọ́nà òun náà sì ni ìtọ́sọ́nà Islam èyí tọ́lọ́wọ́n bá jogún fún wa àwọn ọmọ alẹ́ òpin ohun tó kéré ni ṣùgbọ́n orí ńlá lọ́lọ́run bá jogún fèmí àti ẹ oore yìí a lè mọ́yẹn kò sí bá ti fẹ́ mọ́yẹn ẹ̀ta mọ́yẹn ẹ̀ta ó ti jẹ́ ògbèdà lùkì yàmà ká tó mọ pàtàkì pé èèyàn bá jẹ́ mùsùlùmí lórílẹ̀ ayé gbogbo ẹni yóò tó bá jẹ́ mùsùlùmí lórílẹ̀ ayé tó fi wá kó lórílẹ̀ ayé tó kó lórílẹ̀ ayé tó jẹ́ mùsùlùmí àwọn nìkan náà bá jogún àlùjẹ́nnà fún gbogbo ẹni yóò tí ò bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí báyìí yóò kó kó ata àti yọ̀ sí tó báyìí yóò kó polówó ẹ̀ tó báyìí yóò kó dùn tó báyìí yóò kó gbé sórí rédíò àtórí tẹlifíṣàn tó gbogbo ohun tàbí gbé sórí àgbáyé lónìí ló gbé síbẹ̀ ló gbẹ́sìn rẹ̀ síbẹ̀ tó ọlọ́run bọba ní kí ọlá ẹni ó bẹ bá bẹ́ẹ̀ lọ ìní ọlọ́run bó fi wọ̀n ló gbé jẹ́ pé ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ wá pé nígbà bá wọ àlùjánnà àwọn tó fẹ́ pé ọyẹ tí wọ́n bá wà lè jẹ́nà tọ́rọ tí wọ́n padà já síná ààyè ẹnìkọ̀ọ̀kan kọ̀sẹ́ni tí ọ̀láyè nínú ọ̀nà kọ̀sẹ́ni tí ọ̀láyè lálù jẹ́nà ṣùgbọ́n tọ́wà mùsùlùmí bá wà lù jẹ́nà ààyè wọn nínú nẹ́bọ̀ wọn ti ṣe àwọn tó bá wọnẹ́ lọ́lọ́wọ́ bó fi jẹ́ kí ní ó fi bá wa jà ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú wọn torí pé báwọn bá ṣe ń wọná ni ni ó tún máa sọ pé alimi masjid alimi masjid alimi masjid

kọjẹ́ pé ní gbogbo àwọn tí ó wà lùjẹ́nà pátá ẹ̀yin tẹjọ́ ọmọlẹ́yìn mi ìdá kẹnu ìdá mẹ́rin gbogbo ẹni tí ó wà lùjẹ́nà ẹ̀yin nìkan kó gbogbo ẹ̀ yẹn ni pé 25% gbogbo àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá tó ti lọ àwọn tó tẹ̀lé wọn ẹ̀yin ọmọlẹ́yìn mi nìkan wọn na papọ̀ lẹ́ẹ̀kù wọn sáré wọn sọ lọ́wọ́ àpùpà ó sọ ọlọ́run bá

ó ń sọ ọlọ́run bá ní pọ́rọ̀ wà ní pàwọn lẹ́kún ọlọ́run bá ní pé rẹ̀ jìbìlì bá ń sọ fún ipé ọlọ́run ọba ò sì ní dójútì ọlọ́run ọba rẹ̀ sì ní dójútì ọlọ́run ọba rẹ̀ sì ní dójútì ó fi jẹ́ kó tó bá jẹ́ gbìdàlù kìyàmà nínú oríire tó pẹ́ ni wọ́n bá jẹ́ mùsùlùmí tó lọ bọ́lọ́run láti máa ń sọ pé má mọ orogún kẹta papọ̀ mọ́lọ́run ìgbà yóò tọ́ bá lò lórí ayé náà lò tọ́ bí ètò ẹ̀tẹ́ báyìí tọ́ tọ́lọ̀ ní ọjọ́ mùsùlùmí okú oríire lórí jẹ́ gbogbo àwọn ọmọ ìyá wa tó kú ní Islam tó ń lọ bọ́lọ́hun oríire ti jẹ́ sí wọn àwọn tó àkùn láyé ní ká máa bẹ lọ́hun àwọn tó bí ètò ìlọ bọ́lọ́hun bá tó jẹ́ mùsùlùmí wa akhiru da'wahum alhamdulillahi rabbil alamin àwọn tó ń dúpẹ́ fọ́lọ́hun bàbá yìí àwọn táwà lórílẹ̀ ayé lókun àti ìmọ̀bí tí ọ̀rọ̀ tiwa ní ọjà sí kọ́lọ̀ tọ́lọ́run bá ní kẹ́yìn àti ojú ọkọ̀ lórílẹ̀ ayé lẹ́ni tó jù sẹ́lẹ̀ fọ́lọ́run ọba táà mórú ń tẹ̀sán papọ̀ mọ́lọ́run táà sì fẹ̀sì ní ìfẹ́sì sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba lóhun òní dójútà àwọn ọmọlẹ́yìn ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam òhun òní dójútà ànẹ́bí nípa àwọn ọmọlẹ́yìn rẹ̀ òhun òní dójútì lọ́fà àtànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin ọmọlẹ́yìn mi nínú àyíjẹ́ ìtọ́sọ́nà tọ́lọ́run ní kẹrí pẹ̀lú àwọn tí ò rí tọ́sọ́nà àpèjúwe yín dà gẹ́gẹ́ bí ẹṣin funfun ni tọwọ́ rọra ní pupa làwúrúrú tí èkó tí yẹn bá rí èyí ó máa sọ pé ẹwọ ẹṣin funfun yìí ṣùgbọ́n bá ti ń bá súnmọ́ tẹ́ àwọn ọ̀rọ̀ orí àwọn pupa kíkìkì lára rẹ̀ àwọn pupa ṣúrúṣú lára rí lẹ́gbẹ́ bẹ́ẹ̀ làwọn ta jẹ́ mùsùlùmí àbẹ̀lọ́n gbogbo bí yóò tàbá kò sí kọlọ̀nkọ́ sàfojì fẹ́nu kọ̀ọ̀ká wa ibi àbá kò sí kọlọ̀nkọ́ sàfojì fẹ́nu kọ̀ọ̀ká wa ọlọ́run dákùnfà jẹ́ májíṣẹ́ tàǹtí májọ ọjọ́ wá lójú o májíṣẹ́ tàǹtí májọ ọjọ́ wá lójú o dákùn gbogbo bá àti ń ṣe tàǹtí tàǹtí dákùn bá níjọsìn lọ́wọ́ wa àti mọ̀ ṣe jù báyìí lọ ni ọlọ́run dákùn tó kọ́ wa ká tó rí ṣe jù báyìí lọ já wà nínú ẹni tó yọnú sí májá wà mo májá dààmú ká tó rí náà o májá dààmú ká tó rí wá ẹni tí ó ṣe dákùnmájọ jàre wa o ẹni tí ó ṣe islam dákùnmájọ jàre wa o àwọn tá ń ṣe náà ọlọ́run dákùn fi àjẹ́mẹ̀ rẹ̀ dákùn tó kàá lọ́rẹ̀ àwọn tó wá jẹ́ aláàrẹ̀ bá jogún àlàáfíà fún wọn ń bẹnu wa tí à ń gbé ààrẹ wa kí dákùn bá jogún àlàáfíà fẹ́nu kọ̀ọ̀kan wa ń bẹnu wa ẹni tí ààrẹ ti dé mọ́lé dákùn bá jogún àlàáfíà fún ń bẹnu wa ẹni tí ààrẹ rẹ̀ ń bẹ ní ìwòsàn lọ́wọ́ dákùn bá jogún àlàáfíà fún wọn àwọn tó wá jókòó ohun mùsùlùmí dákùn bá fún wọn o dákùn bá wa kẹ́ wọn o báwa tẹ̀mọ́lẹ̀ sínú sàárè wọn o dákùnbà fẹ́ sàárè wọn o èyí tí bá ń bẹ́nu kẹnu wọn dákùnbà sàlékún kẹ́ wọn èyí tí bá ń bẹ́nu ìyà ọlọ́dàkùnbà múyà kó lórí wọn aboyún dákùnjí wọn sọ àwọn ọmọ wa lọ́dàkùnjí wọn sorí o àwọn ọmọ wa ló lú ọmọ fún wa ṣe wọ́n ló kìkì èèyàn ṣe wọ́n ní olórí eré ẹ̀dá ṣe wọ́n ní ọmọ tó pàtàkì láwùjọ ọlá la ilaha illallah ọlá la hawla